àwọn ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ ẹni tí ó gbàwọ̀ tó wá ní ìmọ̀káta tí kò gba abẹ́rẹ́ ǹjẹ́ abẹ́rẹ́ yẹn tó gbà ní ǹjẹ́ ó ti já àwọn ẹ̀gbẹ́ tó kàn ní ìpàdé ìyàwó tí wọ́n ní láti wọ́n máa ń lo ìgbélá ó ti di kọ̀ọ̀kan tó kọjú. náà ọlọ́run sọ ilẹ̀ sẹ́ni ìbéèrè tí wọ́n tún béèrè òun náà ní ẹni tó jaláwẹ̀ tó sì nídìí kó gba abẹ́rẹ́ bóyá wọn kọ abẹ́rẹ́ kan fún un àbí kó rí i pé ara ń gbóná àbí ó ṣàní wọ́n tún wá ní àbí kó jẹ́ pé ní tí tí máa ń lo ìhélà tí wọ́n fi ìhélà tí wọ́n fi sí mu tí ó fà sí mu tí ó fi jẹ́ kí ìgbáyà rẹ̀ clear nígbà tí àyà yẹn bá fẹ́ dì pẹ̀lú àwọn tí nǹkan yìí máa ń dà láàmú ọlọ́run bá kó fún gbogbo aláàrẹ mùsùlùmí gbogbo aláàrẹ ní àlàáfíà ìbéèrè wọ̀nyí ní ṣókí òun ni pé ìran abẹ́rẹ́ òkun sọ́nà méjì abẹ́rẹ́ kan bẹ tó ṣe pé gbígbà rẹ̀ ì ì oúnjẹ ni ìgbà tá ń fún yàn lómi ni kí yàn ní ìjáláwọ̀ lè gba omi omi tó bá ti dé stéèjì pé aláwọ̀ ń gba omi sára lọ́pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ méjì ni omi yẹn ó máa ń nutrition ni ó máa ń ó máa ń torí pé lọ́pọ̀lọpọ̀ òní lè jẹ ohun àdúgbò oúnjẹ sí irú eléyìí òun lọ ba àwọ̀ jẹ́ ṣùgbọ́n ìran abẹ́rẹ́ tí èsèpo ó dà gẹ́gẹ́ bí oúnjẹ ìran abẹ́rẹ́ ní ìbẹ̀ iṣẹ́ tó ń jẹ́ ń ṣe lára gàgà lòun náà ṣe ètò ìnípò ń tọ̀ wá ti gbà báyìí yóò ìgbà tí yẹn jẹun ni ọ̀dọ́ òkè ṣe pé ó rí i pé kò o àmọ́ iṣẹ́ tí ó ṣe lára òun náà ni abẹ́rẹ́ bẹ́ẹ̀ ó ṣe irú abẹ́rẹ́ báyìí kò lẹ́tọ̀ọ́ ọba àwẹ̀ jẹ́ ìran abẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni abẹ́rẹ́ bóyá relief wọ́n lè rí ń fọ́ ọ. ihe ń dàlá mú wọn lára rẹ̀ ń gbóná wọn ní kinní kan àbábẹ́rẹ́ yẹn ọyọ kó gbà bóyá eighty sí ọ̀sán tí ó sì ti ṣìyàn irú ẹni báyìí tí bá ṣe wípé irú abẹ́rẹ́ bẹ́ẹ̀ ó lè dà á láàmú àwọ̀ yẹn mi tí ó wà nǹkan jẹ irú eléyìí àjẹmí tó sì jẹ́ pé bóyá abẹ́rẹ́ yẹn ó yẹ kó gbà kó lè fa okun àtàláfíà ara irú ẹni bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ kó o fi àwẹ̀rẹ́ yẹn lẹ̀ lóòjọ́ náà kọ́ máa sàn padà àmọ́ àwọn abẹ́rẹ́ tó ṣe pé kò ní bùkátà sí jíjẹ àti mímu kò sì ṣe pé yóò rẹpírẹ́sẹ̀ntì oúnjẹ irú eléyìí kò sí nǹkan kan káláwọ̀ ọgbà abẹ́rẹ́ ṣùgbọ́n ìmọ̀ da púpọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ràn gbogbo ẹni tó bá ní bùkátà sábẹ́rẹ́ gbígbà kó mọ́ gbà láàárọ̀ kó sọ lẹ́yìn ìṣirò ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo abẹ́rẹ́ tà ń sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yìí ṣe dandan ó gbọ́dọ̀ jẹ́ àárọ̀ ó gbọ́dọ̀ jẹ́ so àwọn onímọ̀ àtìbù tí wọ́n nímọ̀ nípa ìtọ́jú wọ́n mọ bí wọ́n ṣe lè sọ nǹkan yẹn di àsìkò tí ò ní ṣe pé ẹyin tí mo wá lè gbà ẹyin tí ìjẹun ẹyin sẹni tí ọjẹun lè ṣe èyí ṣubú ẹyin ní máa ka ìkàkùkà ní kò lè tó bá wọn ìwà abẹ́rẹ́ bẹ́ẹ̀ ìyẹn lè sọ di alẹ́ inhaler òun tiẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ohun tó lè bà wọ́n jẹ́ torí pé ohun tó fín símú yẹn atẹ́gùn ni kó lè clear igbá àyà rẹ̀ torí wọ́n eléyìí tí ò bá ti jẹ́ nǹkan jíjẹ tí ò jẹ́ nǹkan mímu abúlé rẹpìrìsẹ́ǹtì kan jíjẹ abúlé rẹpìrìsẹ́ǹtì nǹkan mímu <clears throat> pàápàá jùlọ irú ẹni yìí tó fún àlàáfíà rẹ gbórùn kan yìí kò ní kankan ṣe pẹ̀lú àwẹ̀ rẹ bí ìrìnláyè tààrà àwẹ̀ rẹ ṣe kí ni o ó lálàáfíà wabillahi at-tawfiq náà.